وما بعد محمد صلى الله عليه وسلم وعن عمرو بن شعيب عن أبيه عن تبتيه رضي الله عنهما أبا حديث ضد عمرو بن شعيب ọgbà tọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ بابا bàbá rẹ̀ kọlọmbà yọnu sí àwọn méjèèjì oníkọ́lá rasulullah sallallahu alaihi wasallam. olùsọ náà bá sọ pé la nadra li ibni adam fima la yamlik. ó ní kò tí ọ̀ràn yàn fún àmọ́níwá gánà láti ṣe ìlérí lórí kan tí kò lágbára lórí ẹ̀. a sọ fún wa nígbà ìta ìtàn pé ní ànábì méjì lórí lábẹ́ nìkan bó lè béèrè òun kí n sọ pé ọlọ́run ló bá ti kan báyìí fún mi ẹ ẹ ti ti kan báyìí tó wà ní àbí ìwà ìdí ìwà lágbára lélẹ́yìn èèyàn tó tó lè èèyàn kí n ṣe ìwé lórí ẹ̀. wọ́n lọ àìsàn lọ́hùn sí máa lára yọ̀ mọ̀lẹ́kì bẹ́ẹ̀ ni kò lè ṣe ìgbọ́kù lẹ́yìn ẹrú lórí ẹrú tí kò ní kápá ní owó rẹ̀. Wọ́n tọ́lá pọ̀lọ́hù tó máa wà ẹ̀yẹ̀mùlẹ̀kì. Bẹ́ẹ̀ ni kò lè sọ̀tàlá lórí nǹkan tí kò lágbára ní orí rẹ̀. أخرجه أبو داود والترمذي وصححه ونقل عن البخاري أنه أصاب ما ورد فيه حديث لي lábẹ́ kọ̀láàkù onáńdáwà èyí tí a fẹ́ mú lọ bẹ́ẹ̀ sọ́tò mọ́hàjì tó wá onáńdáwà kọ̀láàkù ẹni tí ó lè kọ̀ obìnrin kalẹ̀ oní tó ní kápá lórí kíkọ̀ ìlà kọ̀láàkù fíìmà láàyàmùlẹ̀ ọmọ anábì adama kò lágbára lórí nìkáwù tí ò lágbára lórí rẹ o ẹni tó lágbára láti kọ obìnrin kalẹ̀ pé ìfi ọmọ òun náà lọkọ ọkọ nìkan ló lágbára láti kọ bàbá ìyàwó tó fún yàn lọ́mọ kò lágbára fún wa láti kọ ọmọ kò lágbára àmọ́ pé pé à ń sàbòkú fún wa láwùjọ yìí èèyàn sùn mọ́ fi ọlọ́run bí ọmọ yẹn bá ọmọ àtọkọ rẹ̀ bá ní wúlò wọn aṣọ kódà kọ́kọ́ ń sàbòsí fún kárí bẹ́ẹ̀ bàbá wa ní wa lókèrè wa wọn lé wa lábẹ́ tẹ̀rí à èèyàn lágbára rẹ̀ o èèyàn lágbára rẹ̀ bá fún ọmọ kódà sọ́jú omi pé ìgbé tí ìbá so igi fún yàn nísinsìnyí náà pé ọmọ mi Khadija mo fi fún ọ Ibrahim sọ gbà á olóhùn gbà á kí lóò fún sàdá àti olóhùn rèé tó tán ọba kakótó bá ti ó ti tánu láàrin ìṣẹ́jú kan náà ẹ̀ kó lórí ìdòkó lọ́wọ́ tajú kan pé a wọ́n tó ń gbé ìgbà yìí ni ó lè mi tó ń gbé bẹ́ẹ̀ sọ́ran ti jọ́jọ́ ọba ẹ̀kọ́ nà mí <laughs> sẹ́yìn ni àwọn ti ti dábàá ẹ̀ fọ́ ọlọ́run náà la yọmí kan alẹ́ kò lágbára lórí ẹ̀ nígbà tó ti so ìgbóhùn mi kò lágbára má ní ẹ tú à kò lágbára ẹni tó lágbára tó lọ́wọ́ fún lágbára àti tú òun náà ní ọkọ ìyàwó. والله تعالى على الصواب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وعليكم السلام ورحمه الله وبركاته هو أن أعجب محمد صلى الله عليه وسلم في كما في النادر في إماسي العلم أما عن قتل إقناع فأتلع يلوري أنه في كيسي حرام مطلق كيسي في ونيه ó lẹ́tọ̀ọ́ kọ́bílà islam ó sì lẹ́tọ̀ọ́ báadà gẹ́gẹ́ bí ṣe àmọ́ ń tánà bí sàtàn tó kí a sì sọ yọ ní pé sódà kámọ́ máa tún wàá padà wá sọ tí wọn ò ní lágbára lórí tó bá nàbí sàtàn lọ pé ẹni tó bá ṣe ìlérí kó ń sin nǹkan báyìí àlẹ́ ni kò ṣe o tó bá rí pé nǹkan tó ń lọ́wọ́ ṣe tó ń lérí lérí òní pé ẹgbẹ́ ìṣèkọlẹ̀ kò ṣe àlejò kò sàn kára pé ẹ̀ẹ́ kò sàn kára rẹ̀ tó ẹni yìí kò sí nǹkan tó jẹ́ haram mutlaq wọ́n kàn sí kálábì alábì kan sọ láti ká mọ̀ pàrọ̀ sọ tí ìpawà òní ká wallahu ta'ala a'lam sọ̀rọ̀. ṣàkíyèsí. ìmọ̀rànlẹ̀ fún ọkọ ìyàwó tí ìyàwó rẹ̀ ń bójú tẹ́lẹ̀ tó wá sí ojú rẹ̀. Ah, tó máa kọ́ dọ́dọ̀ àbáyàwó náà àbáyàwó ni ó ṣe àlè síbà òfújú lásán ló sí. ìnáwó lásọ̀kọ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí méjì ni tí ó nira láti fọkàn mọ́ràn pé àgbà padà tó nira tó bá yẹ kó kọrí gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn. torí ọkọ máa rí i pé bójútó bójú yìí àti ìjáàbù nígbà kó sí ìjáàbù lára tó lóun òbójúmọ́ ló fi lójú ẹni tó rí ọ̀ràn yẹn nígbà kó sí ìjáàbù lára tó lóun ò lè yàgò máa ní. kí ló yọ lù ọ́ sí kó sì fẹ́ nìyẹn so but ló dùn fún ẹni tẹ́ pé òun rí pé kì í sọ̀rọ̀ àyà ló dùn fún un náà wọ́n máa dá ilé kẹ́ńtì lọ́rọ̀ àyà náà á bẹ̀rẹ̀ pé ìgbìyànjú lọ ti ti débi pé ó wá kankan kọ̀ ọlọ́run sà fún aláwọn àǹfààní láti ṣe àwọn kankan tó wà sí fún un sọ pàtàkì rẹ̀ kí ni pọ́blẹ́mù rẹ̀ tó wà ní sí i lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ wà sí ọ̀rọ̀ àfa fún ẹ̀kọ́ náà lè kà á ẹ fi hàn án fún ẹ̀kọ́ ìkó lè gbọ́ ni ẹjọ́ gbọ́ títọ́ náà wọ́n fi rọkàn rẹ̀ kó gbìyànjú. lẹ́yìn lẹ́yìn à tó tún ṣe nǹkan míì á ti ṣe ìwúlẹ̀ kó gbọ́ ọ̀dà yẹ bùsùn rẹ̀ wò yẹ bùsùn ẹ̀ sóra ní sìn tó yẹ pé ó tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀ràn àyàn náà ni sòkó sì ní sùúrù gẹ́gẹ́ bí ẹ̀bá òmìnira abara wa láwùjọ yìí ẹ̀tún gbọ́dọ̀ àbáyàwó sọ ẹ́ eh, ó ní pé eh, eh, ẹ̀kọ́ òwúrí kò rí gẹ́gẹ́ bí kankan náà ni olùgbogbo ní ìjọ orí ibi ni àwọn ọmọ bàjẹ́ ìyàwó ẹ̀ lóhùn bójú mọ́ àbẹ́ẹ̀ ah, sì ni abúlé ńlá ni ẹgẹ́ ti ní sí sọkọ́nà kó sàmìnáwá tó bá tún àwùjọ ṣe. Ah, èyí tí mi kàn rí níbẹ̀ láwọn nǹkan míì nímọ̀ràn ah, ẹnìkan mọ̀mọ́ kan wá sílé kéwú àbúrò rẹ̀ ni o ó ti wá lo olùkọ́ khimar black ó kanlẹ̀ dáadáa tó ń wọlé ó sì lo glove ó tún wá lo ìbọ̀sẹ̀ bíi ah, àbúrò rẹ̀ tó wọ́n lé kéwì yìí títí kéwì bìkan tẹ́lẹ̀ ni wọ́n ní kéwì bìkan pé kàn kíkọ́ rẹ̀ dé títí sí lọ́wọ́ àti bìkan tẹ́tẹ́lẹ̀ ah, ó ní kéwì lọ́wọ́ àti òkúta gbogbo yìí náà ni lọ́wọ́ bó tán yẹn wáyé àkókò ah, gbogbo ilẹ̀ kan náà ni àmúlò gbogbo ilẹ̀ kan náà nígbà tó lọ́wọ́ gbé ọ̀rọ̀ ìjáwó kalẹ̀ gan-an òun ló gbé kalẹ̀ bá àtẹ́lẹ̀ kan náà fáwọn àti ogun aláyé sẹ́kẹ́tìrìsì ànábì lu ọdún méjì ó du ọdún mẹ́tàlá ní maka tọ́lọ́wọ̀n tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ pé gbòòrò wẹ̀wù wọ́n dé màdínà tán tètè wọn sọ ọ̀tọ́kùn òru kan ó lè padà bọ́ ọ́lẹ̀ fa eléyìí mo fẹ́ kí á gbìyànjú ká ọ̀rà sáǹtì ẹlòmíì program àbábò rẹ̀ abẹ́nìkan ọ̀rọ̀ hijab ló ń sáré kàn án kí ló dé ṣe pé ọ̀rọ̀ hijab kó fárun gan wa kó fi run gan lẹ̀ ṣòkòtò ó ti dẹ́pẹ́ òun làkọ́ máa ń sáré islam islam kọ́ wọn kì í ti súnà nù kò bá manhaj mọ́ èyí tí ó kọ́kọ́ kàn ni pé àlẹ́ kí n tá à ń pè ní tàwọ̀hídù kó gbó lọ́kàn rẹ̀ bí tàwọ̀hídù bá ti rí lẹ́mìí yàn níbẹ̀ ọlọ́run ti máa ń tó bóun bá ṣe dọ́lọ́run ọba mà sí bẹ́ẹ̀ ni ó sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó so from there tó bá ti wá rí nǹkan yìí gẹ́gẹ́ bí ọ̀ràn yẹn tó mọ̀ pé kó mọ ọlọ́run ọba ìyá tó lè fi jẹ yẹn ó ti dá ọlọ́run ọba pé ìdí ìyá jẹ yẹn tẹ́nì kò sì lè bí tó ti fìyà jẹ yẹn fún rẹ̀ gbogbo ó tètè ńgbà míì jẹ́ pé n kó irú pa ti ẹnumọ́ra mọ́kẹ́sọ̀ rẹ̀ wáyìí báyìí náà ló fa ti ẹ ti ń sọ ọkọ mọ́bìnrin pé ọ̀rọ̀ rẹ̀ bá máa dálẹ̀ mọ́sálásí yìí o kó lè bá kó lè bá yé dáadáa ni tó báyìí náà ló fa ti ẹnìyẹn náà nìyẹn tó pé òun o kódà bí wọn kò bá tọ́jú rẹ̀ ṣe pé ó lè níbi jìbìlà kò tọ́jú mi lójú bí àjẹmí ni kò ní rí bẹ́ẹ̀. èmi náà ń tí ọkọ rẹ sílẹ̀ tó kọlẹ̀ àmì sọ́rí ọkọ rẹ kú lórí ọmọ méjì kò nígbà tó láwo ṣe ṣe. wọ́lọ́ ìlà àbí kò sí nìkan bù lójú. kódà olówó fẹ́ fẹ́ ẹni tó ní owó lọ́wọ́ ó fẹ́ fẹ́ bọ́tọ́ lẹ́nu ìyá ní àkídà rẹ̀ ẹ̀sìn ìpẹ́wọ̀n lọ́rùn èsùn náà ni ó bọ̀ ó láwọn kùjẹkùjẹ tí ó lámójútó dáadáa òun kò sẹ́wọ̀n lọ́run tó lọ́wọ́ ẹnì kan fẹ́ kàn mú ọ̀kan lé lọ́padà lọ́fẹ́ ṣé pé ẹ̀kọ́ lásán ní kàn mú lọ́padà lọ́fẹ́ kò dẹ̀ sí ní kọ́ọ̀bù tó bá ní sèyí so ká jẹ́ kí àwọn ìyàwó wa àwọn ọmọ wa kí wọ́n nímọ̀ nípa tá à ń sọ yìí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan jọ ní ó gbọmọ gan owó tí pẹ́ tí ń ṣe súnà bá wọ́n ní pé dá ẹ̀gbọ́ ìmọ̀ àtọ́ mú ẹgbẹ́ lọ́wọ́ àlùkò rání kò tẹ̀ lé kálẹ̀ ìfowópamọ́ tí wọ́n

ìyàwó ẹ̀ ló tréní àwọn títà tí wọ́n jẹ́ aya àwọn bọ́dà yìí olóyàwó ẹ̀ ló tréní wọn wàláì ìpayọ lọ́wọ́ ìmọ̀ ó lè dí ọkàn ẹni tí ń kọ́yàn ìpayọ àwọn táwọn sọ̀rọ̀ nítorí láìpẹ́ nìyí ẹ̀yìn lè ní kọ́ ọlọ́run ọlọ́run àjùwà lọ nǹkan tó nọ́mà ni sóra ní sèyí ìpayọ lọ́wọ́ ọba àwọn tẹ́pẹ́pẹ́ ó ti ju tàwọn di sísà yìí lọ báwọn ti gbojú nù ah, ọkọ wa pé àti wá gbọ́ àwọn alákọ́ bẹ́ẹ̀ sọ́ra gbò yìí kọ́lá kò dáa kò sì jáde kó mi kọ́ pé náà àti wá gbọ́ ìyẹn àfa nígbà tó àlàyé fún náà lọ wá àti àwa Madina lọ́dún náà wọ́n àti àwa Madina ṣe kú kọ́dà wọn ò sọ̀rọ̀ nípa ìmúlò obìnrin ìṣedédé láàrin ọkọ àmọ́ àti ọba ni lọ sí àti ìjọ náà tí ò sọ fún ẹni lọ àmẹ́ni tí ò bá sunkún tó bá jáde ó tí arábìnrin náà ọ̀dún sílé kòjọ náà ẹ̀kọ́ tó sọ ọkọ rẹ̀ wá rí tirẹ̀ ń ta pé lágbájáda ó ní jáde yín àyàlùkú wọn nínú kọ́ọ̀bù. ó gbọ́rọ̀ kẹrù gbà sọ̀rọ̀ náà sọ. so kájé káwọn pípé àwọn obìnrin wa yìí kájé ké kí wọ́n á rẹ̀ sọ fún wa ṣe rí pé ìyàwó ti ń lò ní. ẹ just like that kí ló inú kí n náà ah, kí ló dé ṣe pé kò kò ó lóyún fún kẹlẹ́sọ bẹ́ẹ̀ tó jẹ́ káwọn obìnrin wa kí wọ́n rí nǹkan yìí bẹ́ẹ̀ ó ṣe é ṣe ni mò ń sọ yìí lórí bẹ́ẹ̀ o ó ṣe ẹgbẹ́ tó lè fà á fún irú obìnrin yìí nù tó fi sọ pé òun gbójúmọ́ alóbìnrin ẹnìkan tí wàá rí fọ́ọ̀tì ìyàwó rẹ̀ lẹ́nu fún báyìí ó sì wáyà àwọn ẹ̀jẹ̀ àgbà ó sì bọ́ síta gbangba ó sì sínú kọ́ọ̀bù lójú ń gbà kí n tó tó wá pọ̀nù sí ìlú ọlọ́run sàmì wa ẹ̀dá tó jẹ́ kí kágbà yín dáadáa ọlọ́run sàmì náà wa so òfin òtọ́ ẹnu fẹ́ wù wá káwọn èèyàn máa ṣe kí ni bọ́sì àwọn táà ń sọ ọlọ́run bá fún táà mú wá sí lẹ́kṣọ̀ kan máa gbọ́ wà sí ní tó kàn wá dé bò lẹ́sẹ̀ ṣe yé pèpè ìjọba ṣàgbéda abọ́dá láti lọ ẹ̀kẹ́ ti fi gbọ́n lẹ̀ kò sẹ́ni tí ó sọ fún àwọn àkọsẹ́ tó tó mú fún àwọn wọn ò sọ fún mi pé pàtó kòtò sókè ìfowópamọ́ tó sọ fún mi fúnra mi ni mo fi rògbòn lẹ̀ fúnra mo pàṣọ pé nígbà tí wàhálà ti dé ó fi fúnra mi mo ṣe mo ní láti fi gbọ́ wàhálà wọn. kò tẹ́ sí fúnra rẹ̀ ọ̀rọ̀ náà ló gbọ́ lókè sẹ́yìn lè gbà níbi ìyá wọn bá dé ni ó ti yé bẹ́ẹ̀ kò kọ́ kọ́ bá tó bá dé iná báyìí tí wọ́n ń fún iná wàdà kò ní dá lóhùn ní wọ́n máa tún wò pé ah, àbí wọ́n ti fún iná ọ̀tún mu ni a ti gbọ́dọ̀ náà ba àwọn àfáà wò fún wọn ní nǹkan lórí òun lè dí kílọ̀ káyà lọ síbẹ̀ tí àbọ̀ ti fún wọn ní jẹ ni wọ́n làwọn òfin mi lágbó àṣírí pé àtiwà ló ń pẹ́ àbí àfà àti àbí àti wọ́n mú ṣe ń jọkàn báyìí ló padà tọ̀nù sílẹ̀ yìí ní fíga ọ̀run bẹ́ẹ̀. sọ́dọ̀ ní ti ń so káyí ká máa gbọ́ wà sí ikú panu máa mú wá sí kó máa gbọ́ kó bá lo ní ọgbọ́n. nígbà tó bá ń lo báyìí ìlú ọgbẹ́ gan tí ọmú wa gan ìta rẹ̀ ní kama o ìta rẹ̀ ní kama o ìkan náà ọmọ táwọn táwọn kọ́ kéwu èmi sọ fún wa pé borí èmi sọ fún wa pé lóbọ̀sẹ̀ mùsùlùmí sọ fún wa pé ó kàn di ọ̀sán kan ọba rẹ̀ burú ó kàn di ọ̀sán kan mo kàn rí bọ́ọ̀sì ìjábù lálọ́rọ̀ rẹ̀ ni ẹ̀rú gbèmí gan-an ẹ̀rú gba ẹ̀mí gan-an wọ́n délé báyìí wọ́n lé lé ni kò gbọ́ ọ̀sẹ̀lẹ̀ fẹ́ àwọn àyè arúmọ̀ lọ́wọ́ ní irọ́ ó di di three days ọmọ ẹ̀ tuntun mọ́sálásì kò bẹ̀rẹ̀ three days wọ́n á pè é bàtí wọ́n á pè é ah, ó yà bá ṣé ìgbàdìgbà lè kí a mọ̀ sẹ́mi ní six million ìyọ́rọ̀ ní arísí tuntun wẹ́ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti sá olùdájú kọ́ nù ó ti dájú kọ́ dẹ̀ wí ni ó dájú kọ́ ó dẹ̀ wí ni sọ́wọ́n ní so nǹkan tó kàn án ni pé káwọn ìkànnì yẹn tó bá ti gbọ́ yé àà èyí káwọn tó ní à gbọ́ ìyàwó mi àfa wà lórí kọ́ọ̀bù máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́ba fún tí kò mọ̀ pé ní ìkànnì tí kò ń ṣe tó bá ṣe ọlọ́ba lè fi àjọ wọn ní ó lè wẹ̀ ọlọ́run tó last question. Um, serious you can padà sí àwọn àgbàdúgbà àwọn ìṣẹ̀lẹ̀ tó lè máa gbà ní ọ̀bára àgbọ̀ pé lórí ẹ̀fọ́ orúkọ mẹ́ta tó fẹ́ ní ní ìlú àgbẹ̀kọ́ máa rí ìbọn tí táwọn láti yé ọgbọ́n náà wọ́n yẹn lóde ẹ̀kọ́ ní ìdílé ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ní ti ọ̀rọ̀ àti dára àti máa rí ẹ̀sìn ọgbọ́ ọlọ́run láti gbà ṣe ọkọ̀ àdìgbò ṣe tó bá yọ bá lọ sí ló máa ṣe lọ bá sí ní ó bá wù sí nínú àkọ́kọ́ ẹbí jẹ́ kí ó náà bá wọlé pẹ̀lú ọmọ àdìsálámà jẹ́ ìyẹ́ òfin Ìṣó mú yàn bá bùnbẹ́ sọ tó bá rárá ta tí mo bá rárá ta lọ́wọ́sẹ̀ ìyàtọ̀ ń bẹ kéèyàn bá rùn kó bá jàmá sọ́rí kéèyàn bá jàmá àti kéèyàn bá sọ̀láàt bóyá arọ́kà yòókù rẹ̀ lè bá rùn kéèyàn bá rùn yòókù rẹ̀ ẹni tó bá ìmáàmù lórí yòókù kò lórí kó ṣe dáwọ́ ti ta ọ̀nà ṣúgbà lè ṣe so kó sáré lọ́jọ́ yẹn nínú ọ̀bẹ bá ti ṣe ìtẹ̀kọ́lá tó lè rọ̀ kó sì lọ bá ẹ̀rọ ẹni tí wọ́n ṣe assalamu alaikum warahmatullahi ìmáàmù òṣìṣẹ́ kó tó mọ̀ náà tó ti asalaamu aleykum wa wọ́n sálámù alákọ̀ọ́kọ́ kìtàmù alẹ́kejì sẹ́kọ̀ bá so kò nínú mọ́ yóò sọ fún ọgbẹ́ náà nítorí kò sí tú ìdè òkúta yẹn so abáyọ pé oná ti tẹ̀síwá tẹ̀ ẹ̀rọ tó fi bá sálámù ẹlẹ́kẹ̀kẹ́ sọ báyìí so alẹ́ nìyẹn náà bá ẹ̀mọ́ kò bọ̀ kò bá raka kò bá àwọn rárá tiẹ̀ nítorí kàṣẹ́ ní sẹ́kẹ́ yóò kà yóò máa kọ̀m̀pútì kò ní fún ìkọ́ màdé والله تعالى على بصراحة أجلت الله يخدين بقى ما يدري Okay. pé tí tó bá sálámà ẹ̀yọ̀ kan náà wọ́n ní ó fi wọlé Allahu ta'ala rẹ̀ ìjọkùnlá ọ̀fẹ́rọ̀ bẹ́ẹ̀ náà mẹ́sọ̀rọ̀ ìjọkùnlá ọ̀fẹ́rọ̀ náà wọ́n bẹ̀ sọ̀rọ̀ nù wọ́n náà bẹ̀ sọ̀rọ̀ nù ìjọkùnlá ọ̀fẹ́rọ̀ láyíká wọ́n náà bẹ̀ sọ̀rọ̀ nù. ok ìjọkùnlá ọ̀fẹ́rọ̀ àbáwọn alùpùpù náà bẹ̀ sọ̀rọ̀ nù bí alẹ́ sọ̀rọ̀ bí asalaamu alaykum. واتي واو او كي ينصم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتقوله السلام عليكم ورحمه الله وبركاته